بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله àwọn ènìyàn wọ́n kóra wọn sínú wàhálà lórí ọ̀rọ̀ ààwẹ̀ ọjọ́ arafa tí ó bọ́ sí ọjọ́ sábtì gẹ́gẹ́ bíi ó ṣe máa ṣẹlẹ̀ nínú ọdún ọdún fourteen forty èyí tí a wà nínú rẹ̀ yìí nítorí pé ní ìbámu sí ìkéde ìjọba Saudi Arabia wọ́n kéde pé ọjọ́ sátọ̀dé ni ọjọ́ àràfà máa bọ́ sí. Si fún ọdún fourteen forty. ṣùgbọ́n àwọn èèyàn kan wọ́n sọ wípé níwọ̀n àgbà tí ààwẹ̀ ọjọ́ àràfà bá ti bọ́ sí ọjọ́ sábtì a gbọ́dọ̀ gbà á wọ́n ní nítorí hadithi busro hadithi busru mazini tó sọ pé òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam sọ pé la tasumu yawma sabt illa fima ufturida alaykum. Ànábì sọ pé ẹ má gba àwẹ̀ ọjọ́ sábtì àyàfi èyí tí wọ́n bá ṣe ní ọ̀ranyàn lé lórí ẹ má gba àwẹ̀ ọjọ́ sábtì àyàfi èyí tí wọ́n bá ṣe ní ọ̀ranyàn lẹ́yìn lórí. Imam Ahmad àti àwọn onísúnan mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà á wá ìyẹn àwọn Abu Dahud Tirimidhi Nasahi Ibn Majah àwọn ni wọ́n gbà á wá. ǹjẹ́ àdíìsì yìí ǹjẹ́ ó dí wa lọ́wọ́ láti gba àwẹ̀ ọjọ́ aráfà tó bá bọ́ sí ọjọ́ sábtì. àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n ṣe àlàyé tó pọ̀ rẹ́gẹ́dẹ́ lórí ẹ̀. E àmọ́ èmi ò ní fa ọ̀rọ̀ gùn bí kò ṣe pé kókó ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ lórí ẹ̀ ni mo fẹ́ mú wá. ní àkọ́kọ́ ná àwọn onímọ̀ ẹ̀sìn Islam wọn ò fi mọ̀ ṣọ̀kan lórí mọ́sálà yìí ìyapa ẹnu wà lórí rẹ̀ ìyapa ẹnu wà lórí tí ààwẹ̀ ọjọ́ Arafa tó bá bọ́ sí ọjọ́ sábtì ṣáà lè gbà àbá lè gbà á àrí àwọn kan tí wọ́n sọ pé a lè gbà á nítorí àdìsí búṣrù tá a kà yẹn àrí àwọn tó sọ pé a lè gbà á àwọn tí wọ́n sọ pé a lè gbà á wọ́n gbá zọ́hírù hadisi yẹn mú zọ́hírù hadisi ni ohun tó hàn nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ ohun tó hàn nínú àgbékalẹ̀ hadith yẹn ni pé ẹ má gbààwẹ̀ ní ọjọ́ sábtì ṣìkìnà àyàfi ààwẹ̀ tí ọlọ́run bá ṣe ní ọ̀ràn yàn fún yín tó túmọ̀ sí wípé tá a bá wà ní Ramadan. a kan àwọn ọjọ́ sábtì a lè gba àwẹ̀ lọ́jọ́ náà nítorí wípé ó jẹ́ àwẹ̀ tí ọlọ́run ṣe ní ọ̀ranyàn fún yín tí ó bá ti jẹ́ àwẹ̀ ọ̀ranyàn a ní gbà ìyẹn ni ìdúró àwọn igun kan nínú igun àwọn onímímọ̀ ṣùgbọ́n àwọn igun kejì àwọn sọ pé a lè gbà á wọ́n nítorí wípé a ní dá yẹn nìkan lò a wàá lo àwọn àdíìsì mìíràn pẹ̀lú ẹ̀ ká fi lè mọ èròǹgbà òjíṣẹ́ ọlọ́run lórí àdíìsì náà nínú àwọn àdíìsì tí wọ́n wá lò láti fi mọ èròǹgbà òjíṣẹ́ ọlọ́run lórí àdíìsì ẹ máa gbààwẹ̀ lọ́jọ́ sábtì àfi àwẹ̀ ọ̀ranyàn òun ni àdíìsì ìyá wa juwairiya ọmọ haris radiyallahu anha ọ̀kan nínú àwọn ìyàwó òjíṣẹ́ ọlọ́run ànábì wọlé tì í ní ọjọ́ kan tí í ṣe ọjọ́ júmọ́à ànábì sì bá a nínú ààwẹ̀ ìyẹn ni pé obìnrin náà ó wà nínú ààwẹ̀ ní ọjọ́ júmọ́à ànábì wa ń sọ fún wípé ǹjẹ́ o gba ààwẹ̀ lánàá ó ní rárá àná yẹn jẹ ọjọ àlàmísì ànábì tún wá ń bi léèrè pé ǹjọ́ ń gbèrò láti gba àwẹ̀ ní ọ̀la ọ̀la ọjọ́ Jímọ̀ ó jẹ́ ọjọ́ sábtì onírara ànábì wa sọ fún nígbà náà pé nítorí náà lọ́ọ́ já àwẹ̀ rẹ nítorí wípé o ò lè dá àwẹ̀ ọjọ́ júmọ́à nìkan gbà. àfi kó o gba ọjọ́ àlàmísì pẹ̀lú ẹ̀ tàbí kó o gba ọjọ́ sábtì pẹ̀lú ẹ̀. àwọn onímọ̀ àwọn àáfàá wa tí wọ́n jẹ́ igun kejì wọ́n ní pẹ̀lú àdíìsì yìí àdíìsì ń jẹ́ kó di mímọ̀ fún wa wípé àkọ́kọ́ náà ààwẹ̀ tí ìyá wa yìí ń gbà kì í ṣe ààwẹ̀ ọ̀ranyàn o ààwẹ̀ súnà ni àmọ́ hadith kan ti wá tó sọ pé ẹ má fi ọjọ́ jimá nìkan sọrí ààwẹ̀ ẹ sì má fi òru jimá nìkan sọrí náfìlà now ẹnìkan wá fi ọjọ́ jimá nìkan sọrí ààwẹ̀ Ane wá fẹ́ tún un ṣe kí ààwẹ̀ ẹ̀ má bàa wà ní ìyapa sí ìlànà òjíṣẹ́ ànábì wá ń sọ fún wípé ṣé o gbà ààwẹ̀ tí í ṣe olóhùn ọgbà ààwẹ̀ option one nìyẹn fún ẹni tó bá fẹ́ gbààwẹ̀ ọjọ́ juma kó gba Thursday and Friday option two ni pé ànábì tún bí léèrè pé ṣó o ní àníyàn pé wàá gbààwẹ̀ ní ọ̀la tí í ṣe ọjọ́ kejì ọjọ́ juma tí í ṣe ọjọ́ sábtì ó tún ní rárá tó túmọ̀ sí wípé option kejì fún ẹni tó fẹ́ gbààwẹ̀ ọjọ́ jimá tí ò gba àtijọ́ thursday òun ni kó gba friday and saturday option méjèèjì yẹn tànẹ́bì fún yẹn bó tilẹ̀ ga sí pé ìyàwó lánìyàn àti gbààwẹ̀ ọjọ́ sábtì òun ló fà á tí ànẹ́bì fi sọ pé kó já ààwẹ̀ tí ó ń gbà lọ́wọ́ tí í ṣe ààwẹ̀ ọjọ́ jumua. tá a bá wá padà sí ibi option méjèèjì tó wà fún aláàwẹ̀ ọjọ́ jumua ó ti hàn kedere wípé a lè gba àwẹ̀ súnà ní ọjọ́ sábtì a lè gba àwẹ̀ súnà ní ọjọ́ sábtì nítorí pé àwẹ̀ tí ìyàwó yìí ń gbà lọ́wọ́ kì í ṣe àwẹ̀ ọ̀ranyàn o àwẹ̀ tàtà wà ní àwẹ̀ àgbàgbọ́rẹ ni ànábì sì fún ní option méjì option one thursday and friday option two Friday and Saturday wọ́n ní nípasẹ̀ ìyẹn àgásí wípé àdíìsì tó ní ká má gbààwẹ̀ ní ọjọ́ sábtì àdíìsì yẹn yàtọ̀ sí wípé àwọn sunan àwọn abudaudu, Daudu àwọn Tirimidhi àwọn Nasai àwọn Ibn Majah àwọn ni wọ́n gbà á wá. àmọ́ àdíìsì ti jùwẹ̀ríyà àdíìsì bukhari ni àdíìsì muslimu ni sanadu ti bukhari àti ti muslimu ìlàlàáfíà tiwọn ó nípọn ó ga ju ti ìlàlàáfíà àdíìsì súnánù lọ gbogbo àwọn onímọ̀ àdíìsì ni wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ àdíìsì tó lálàáfíà nínú sunan kò gbọ́dọ̀ wá tako àdéhìsì tó lálàáfíà nínú bukhari àti nínú muslim ọwọ́ àti wá túmọ̀ sí wípé àdéhìsì ẹ má gbààwẹ̀ lọ́jọ́ sábtì yìí èròǹgbò òjíṣẹ́ ọlọ́run lórí ẹ̀ òun ni pé ẹ má dá àwẹ̀ ọjọ́ sábtì gbà pẹ̀lú èròǹgbà láti fi ṣe gbígbé ọjọ́ náà tóbi gẹ́gẹ́ bí àwọn yẹ̀wúdí ṣe máa ń gbé ọjọ́ asabat asabti tóbi lọ́dọ̀ wọn ká má bàa gbé ọjọ́ sábtì tóbi gẹ́gẹ́ bí àwọn yẹ̀wúdí ṣe máa ń gbé tóbi lànàbí òfin fààyè lẹ̀ fún mùsùlùmí láti sọ. So, ọjọ́ sátidé di ọjọ́ ààwẹ̀ tàtàwá rẹ̀ àmọ́ tí sábàbí kan bá tì í lọ síbẹ̀ láti gba ààwẹ̀ ọjọ́ sábtì ìyẹn kò ti ọ̀dọ̀ rẹ̀ wá bí kò sí pé láti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ló ti wá láti inú ẹ̀sìn nìyẹn ti wá ọ̀kan nú àwọn sábàbí tó lè wá tini lọ síbẹ̀ òun ni sábàbí ẹni tí ó gba ààwẹ̀ ọjọ́ júmọ́à tí wọ́n fẹ́ kó gba ààwẹ̀ ọjọ́ sábtì mọ́ kò wá mọ níbẹ̀ yẹn o sábàbí yẹn ju ẹyọ kan lọ o ìyẹn kàn jẹ́ sábàbí kan ni sábàbí pé ó gba ààwẹ̀ ọjọ́ júmọ́à láì tí ì gba láì sábàbí yẹn ni pé ó gba àwẹ̀ ọjọ́ júmọ́à láì gba àwẹ̀ ọjọ́ àlàmísì wọ́n ní yóò gba júmọ́à yóò sì gba ọjọ́ sábtì sábàbí kan nìyẹn tí ò ti ọ̀dọ̀ aláwẹ̀ wá bí kò ṣe láti ọ̀dọ̀ ògìṣẹ́ ọlọ́run sábàbí míì tún wá wá nínú ẹ̀ náà ni pé kí sọ pé ká gbàwẹ̀ ní ọjọ́ kan àmọ́ kó gá sí wípé ọjọ́ náà ọjọ́ tó bá wù Ọlọ́run ni ó fi sí gẹ́gẹ́ bí ànábì ṣe ní ká gba ààwẹ̀ ọjọ́ Arafa àmọ́ tí ọjọ́ Arafa tó lè jẹ́ ọjọ́ Monday ọjọ́ Tuesday ọjọ́ Wednesday ọjọ́ Thursday ọjọ́ Friday ọjọ́ Saturday tàbí ọjọ́ Sunday ọjọ́ kan lọ́jọ́ Arafa ànábì ní agbáwẹ̀ lọ́jọ́ aráfà èyíkéyìí ọjọ́ tó bá bọ́ sí kì í ṣe àwa la fi sí ọjọ́ yẹn ọlọ́run bá àlékè ọlá ló pé kó bọ́ sí ọjọ́ náà sábàbí yẹn sábàbí àtọ̀dọ̀ ọlọ́run ni kì í ṣe láti ọ̀dọ̀ ẹni tó fẹ́ gbààwẹ̀ nítorí náà hadisi ẹ máa gbààwẹ̀ lọ́jọ́ sátidé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tọ̀hún àdéhìsì ẹ máa ń gbààwẹ̀ lọ́jọ́ sátidé ó wà fún ẹni tó fúnra rẹ̀ yan ààwẹ̀ láti gbà ní ọjọ́ sátidé yálà ó fẹ́ fi ṣe ìgbétóbi ọjọ́ náà ni tàbí kò fi ṣe ìgbétóbi ọjọ́ náà ààwẹ̀ kan wù ú gbà ni wọn ò fẹ́ kí ọmọnìyàn lọ́dọ̀ ara rẹ̀ kó mú ààwẹ̀ bọ́ sí ọjọ́ sátidé nìkan nígbà tó ti wá gá sí wípé ẹni tó gba àwẹ̀ ọjọ́ júmọ́ sábàbí ló bí kó gba sátọ̀dé mọ́ ẹni tó bá gba àwẹ̀ ọjọ́ àràfà náà tó bọ́ sí ọjọ́ sábtì sábàbí ọjọ́ àràfà ló mú un tó fi gba àwẹ̀ ní ọjọ́ sábtì sábàbí yẹn ò tí ì tán o ó tún kú o ṣe é rántí wípé àwẹ̀ ànẹ́bì dáúdù ń bẹ́ẹ̀ aleyhisalaam àwẹ̀ anabi daudu yóò gbàwẹ̀ lọ́jọ́ kan yóò jẹ ọ̀sán lọ́jọ́ kejì yóò gbàwẹ̀ ní ọjọ́ kẹta yóò jọ̀sán ní ọjọ́ kẹrin yóò gbàwẹ̀ ní ọjọ́ karùn yóò jọ̀sán ní ọjọ́ kẹfà yóò gbàwẹ̀ ní ọjọ́ keje yóò jọ̀sán ní ọjọ́ kẹjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká sọ pé mùsùlùmí kan òun náà wá fẹ́ gba àwẹ̀ ànábì Dáúd tànàbí sì rẹkọmẹ́ǹdì ẹ̀ fún wa tó sọ pé nínú àwẹ̀ súnà àwẹ̀ tó lọ́lá jùlọ òun ni àwẹ̀ ànábì Dáúd aleyhisalaam tíyàn máa gba àwẹ̀ ní ọjọ́ kan tí ó máa jẹ ọ̀sán ní ọjọ́ kejì yóò fi ọjọ́ kan gba yóò fi ọjọ́ kejì jẹ ọ̀sán yóò fi ọjọ́ kẹta gba tí ó máa tó lọ bẹ́ẹ̀ títí tí ó fi di ọjọ́ Ramadan. now káwá sọ pé lágbájá ó fẹ́ máa gbàwẹ̀ náà ó wá bẹ̀rẹ̀ àwẹ̀ ní Thursday ó gbàwẹ̀ ní Thursday kò gbàwẹ̀ ní Friday ọjọ́ wo ló tẹ̀lé Friday sábtì ni yóò gbàwẹ̀ sábà bíi pé ìlànà àwẹ̀ yẹn ni pé gbàwẹ̀ ní òní jọ̀sán ní ọjọ́ kejì gbàwẹ̀ ní ọ̀túnla jọ̀sán ní ọjọ́ kẹrin òun ló ti lọ bí kó gba àwẹ̀ ọjọ́ sábtì sábàbí yẹn kò tọ̀dọ̀ ẹ̀ wá ọ̀dọ̀ àdébì ló ti wá ó di mẹ́ta tó lè mú ni gba ọjọ́ sábtì ìkẹrin ó rinlẹ̀ nú ọ̀rọ̀ ògìsí ọlọ́run wípé tí Ramadan bá ku ọ̀la tàbó ku ọ̀túnla ká má gbààwẹ̀ súnà kankan mọ́ ó wá fi àyàfi sí i ó ní àyàfi ẹni tó ní ìṣesí kan pẹ̀lú ààwẹ̀ gbígbà tí ọjọ́ ìṣesí ààwẹ̀ rẹ̀ wá bọ́ sí Ramadan ku ọ̀la tàbí Ramadan ku ọ̀túnla ànábì fún òun ní àǹfààní láti gba ààwẹ̀ tàtàwá rẹ̀ ní rọ̀mọ́dọ̀n kù ọ̀la àbí ní rọ̀mọ́dọ̀n kù ọ̀túnla. ṣé nígbà tànábì fún onítọ̀hún ní àǹfààní láti gba ààwẹ̀ yẹn tí rọ̀mọ́dọ̀n kù ọ̀la tàbó kù ọ̀túnla ká sọ pé ọ̀la yẹn tí rọ̀mọ́dọ̀n kù ó sábtì tàbí ọ̀túnla tí rọ̀mọ́dọ̀n kù ó jẹ́ ọjọ́ sábtì ṣé wọ́n ò ní kọ́ mọ́ gbà nítorí látẹ̀súmú yọ̀mọ̀ sábtì ìyẹn tún jẹ́ sábàbí mìíràn sábàbí kẹrin tó tún lè mú ni gba àwẹ̀ ní ọjọ́ sábtì sábàbí karùn-ún anẹ́bì ní a gba àwẹ̀ mẹ́fà tẹ̀lé rọ̀mọ́dọ́nù nínú oṣù Shawwal àdìsí yẹn sì gbajúmọ̀ now kẹ́nìkan wá bẹ̀rẹ̀ ààwẹ̀ rẹ̀ kó fẹ́ gbà láì ní já láì ní fi ọjọ́ kankan sinmi tí ó fi gba mẹ́fẹ̀ẹ̀fà tán ìgbà wo ni ọjọ́ kan nu ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn kò ní fẹ́ bọ́ sí inú sábtì tó bá bẹ̀rẹ̀ ní tọ́sídẹ̀ẹ́ tàbọ̀ bẹ̀rẹ̀ ní friday tàbọ̀ bẹ̀rẹ̀ ní sábtì tàbọ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹta ọ̀sẹ̀ possibility wà pé kí aláàwẹ̀ sítú ṣàwálì tí ò fẹ́ sinmi láàrin ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà possibility kó bọ́ sí ọjọ́ sábtì wà sábàbí yẹn kò tọ̀dọ̀ ẹ̀ wá ọ̀dọ̀ ànábì ló ti wá ẹ má gbààwẹ̀ lọ́jọ́ sábtì kò kan òun ó di sábàbí márùn sábàbí kẹfà òun ni òun náà lè ṣẹlẹ̀ sí ẹni tó fẹ́ gba àwẹ̀ ìtanràn àwọn ìtanràn kan ń bẹ nínú iṣẹ́ hajj bí ẹni tó bá ṣe hajj tàmọ́tù ẹni tó bá ṣe umura àti hajj papọ̀ tó wá túra lẹ̀ láàrin méjèèjì wọ́n ní kó tó kú òní maka kó gba àwẹ̀ mẹ́ta tó bá dé nàìjíríà tàbí tó bá dé orílẹ̀-èdè rẹ̀ kó gba méje ọjọ́ mẹ́ta tí ó kù fún alálàájì tó ṣe tán àti gbààwẹ̀ tí ọ̀kan nú ọjọ́ yẹn bá jẹ́ ọjọ́ sábtì ńkọ́ ó máa gbà á má gbà rẹ̀ lọ́jọ́ sábtì kọ̀ọ̀kan òun náà. bẹ́ẹ̀ náà ni àwọn ààwẹ̀ ìjẹ́jẹ́ tí ẹnìkan bá jẹ́jẹ́ wípé lillahi alayya siyamu kadha pé mo jẹ ọlọ́run ní ààwẹ̀ báyìí mo fi ṣe ìjẹ́jẹ́ fún un tó bá dákọ pé ààwẹ̀ ogún tàbí ààwẹ̀ mẹ́wàá. ó lè gba ààwẹ̀ náà ní tẹ̀lé ń tẹ̀lé tó gbà á ní tẹ̀lé ń tẹ̀lé ọjọ́ sábtì máa kó sínú ẹ̀. therefore àdìsí búsùrù tó ní ẹ má gbààwẹ̀ ní ọjọ́ sábtì ohun tí àwọn àáfàá sọ lórí rẹ̀ àwọn tí wọ́n sọ pé a lè gba àwẹ̀ ní ọjọ́ sábtì ohun tí wọ́n sọ lórí ẹ̀ ni pé àdìsí yẹn dúró sórí ẹni tó fẹ́ mọ̀ọ́mọ̀ dá ọjọ́ sábtì gbà láti ṣe ìgbétóbi ọjọ́ náà òun ni àgbọ́yé àdìsí yẹn òun làdìsí yẹn fẹ́ wọ́gilé fún mùsùlùmí nítorí ká má bàa jọ àwọn ìjọ kan tí wọ́n máa gbé ọlá fún ọjọ́ sábtì nítorí náà kò la ìjà lọ tó o bá bá igun kìíní àwọn àfáà lọ àwọn tí wọn ò ro àdíìsì yòókù rẹ́gẹ́dẹ́ mọ́ àdíìsì látẹ̀sùmúyọ́mọ̀ sábtì mọ́ gbààwẹ̀ ọjọ́ aráfà tó bọ́ sí sábtì kó o sì má retí ẹ̀san àwẹ̀ ọjọ́ aráfà tánàbí sọ wípé ẹ̀san àwẹ̀ ọjọ́ aráfà ó máa pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ẹ̀ṣẹ̀ ọdún tó lọ àti ọdún tuntun tá a fẹ́ bọ́ sí. ìwọ tó bá bá igun kìíní lọ nínú igun àwọn àfáà tí wọ́n lo àdìsí látẹ̀sùmúyọ́mọ̀ sábtì tí wọn ò sì síjú wo gbogbo àwọn àdíìsì yòókù tá a mú wá wọ̀nyẹn lórí àwọn àwẹ̀ onísábàbí tó wà nù súnà kò sí wàhálà má gbà àmọ́ má retí ládàá tí ń bẹ fún àwẹ̀ ọjọ́ náà ṣùgbọ́n ẹni tó bá fẹ́ bá igun kejì lọ kó bá wọn lọ kò sí wàhálà nítorí wípé a ti rí àwọn ẹ̀rí míì tó sọ pé ànábì yọ̀ǹda fún yàn láti gba àwẹ̀ lọ́jọ́ sábtì tí àwẹ̀ náà kì í sì ṣe àwẹ̀ ọ̀ranyàn gẹ́gẹ́ bí hadisi Juwairiya tánibí fún ní option méjì Thursday and Friday or Friday and Saturday nítorí náà kò fa ìjà ṣe ìtọ́ba wù ọ́ ibi tí àwọn àáfàá bá ti yapẹ ẹnu báyìí kò gbọ́dọ̀ fa ìjà láàrin mùsùlùmí kóníkálukú dúró pẹ̀lú ohun tó gbọ́yé lórí mọ́síálà náà ni o ibi tèmi dúró sí ní tèmi òun ni pé mo wà pẹ̀lú àwọn tí wọ́n sọ pé a lè gba àwẹ̀ ọjọ́ aráfà kódà ìbá àbọ̀ sí ọjọ́ sábtì kódà ìbá àbọ̀ sí ọjọ́ júmọ́à nítorí wípé sábàbí yẹn pé ó bọ́ sọ́jọ́ júmọ́à ni tàbọ̀ bọ́ sí ọjọ́ sábtì ni látọ̀dọ̀ Allah ló ti wá kì í ṣe látọ̀dọ̀ èmi tí mo fẹ́ gbààwẹ̀ wasalaamu aleykum wa rahmatulahi